الذي شرع شرائع وأنزل الكتب وأنزل الكتب والصلاة والسلام على المبعوث رحمة للعالمين الذي بلغ الرسالة وأدى الأمانة وجاهد في الله حق جهاده صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن والاهم واستنى بسنتهم إلى يوم الدين أما بعد فإن الدعوة إلى الله عز وجل من أهم المهمات وأوجب الواجبات وأعظم القربات بها يستقيم أمر الفضل ويصلو حال المجتمع قال جل وعلا ومن أحسن قولا من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال سبحانه ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادله بالتي هي أحسن وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من دعا إلى هدى كان له من الأجر مثل وجور من تبعه لا ينقص ذلك من وجورهم شيئا ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام من تبعه لا ينقص من آثامهم شيئا رواه الإمام مسلم رحمه الله أخي المسلم إن مهمة الدعوة إن مهمة الدعوة إلى الله عز وجل مهمة كبيرة ومسؤولية عظيمة رتب الله رتب الله عليها من الأجر العظيم ما الله به عليم فهي عمل الأنبياء عمل الأنبياء والمرسلين والدعاة المصلحين ومن سار على ناجهم واقتفى أثرهم انظروا أخي المسلم ما قام به نبي الله نوح عليه السلام حيث دعا قومه سنوات عديدة طويلة دون كلل ولا ملل وهذا يوسف عليه السلام لم يمنعه ضيق المكان وقلة الحركة من دعوة من كان معه في السجن فدعاهم إلى عبادة الله عز وجل ونبينا محمد صلى الله تعالى عليه وسلم عليه أفضل الصلاة وأفكى التسليم استمر في الدعوة طوال حياته ولاقى من الجهد والعنف والإعراض والسجود والاستزاء والنفور لاقى الشيء الكريم حتى وصل الحال إلى محاولة قتله محاولة قتله مرات عديدة واتهامه بتهم باطلة كاذبة من أنه ساحر ومجنون وحتى أدمي عقبه الشريف وشج رأسه وكثرت رباعيته وهذا الخليفة الأول الصديق رضي الله تعالى عنه أرضاه لم يشبهه الحزن على وفاة النبي صلى الله عليه وسلم عن أمر الدعوة بل سار في وسط ذلك الحزن وتلك الفاجعة إلى تأكيد أمر الدعوة إلى الله فأقد الألوية وسير الجيوش وأرسل الوفود والدعاء وفاروق الأمة عمر بن الخطاب رضي الله تعالى عنه وجره يقعب دما على فراش الموت رضي الله تعالى عنه لم يترك أمر دعوة فعلى ضعفه على ضعفه وانحطاط قوى جسمه ينادي شابا أدبر وإزاره يمص الأرض فيقول ردوا علي الغلام ثم قال لا يا ابن أخي ارفع ثوبك فإنه أنقى لقلبك وأتقى لربك رضي الله تعالى عنهم أجمعين أخي الكريم وفقك الله المرضاة وإياي علم أن أعظم دعوة يقوم بها المسلم هي دعوة نفسه فيبدأ بها فيلزمها الطاعة ويجنبها المعصية ويجاهد نفسه في ذلك حتى تستقيم له تستقيم له ثم يبدأ بمن تحت يديه والأقرب له لمن دعوة فرض فرض عين فرض عين من زوجة وابن وخادم وغيرهن روى الإمام مسلم رحمه الله تعالى في صحيحه أنه لما نزلت لما نزلت وأنذر عشيرتك الأقربين قال رسول الله صلى الله تعالى عليه وسلم فقال يا فاطمة بنت محمد يا صفية بنت عبد المطلب يا بني عبد المطلب لا أملك لكم من الله شيئا سلوني من مالي ما شئتم هذه رواية أسأل الله تعالى مولانا الكريم أن يصلح نياتنا في القول والعمل وأن يرزقنا الإخلاص في ذلك ويسدد خطانا أقول ما تسمعون واستغفر الله تعالى لي ولكم إنه هو الغفور الرحيم àdúpẹ́ fún ọlọ́run ọpẹ́ ní fún ọlọ́run bá wa ọba oníṣẹ̀ríà òdodo tí ti ṣẹ̀ríà Islam oníṣẹ̀ríà tó tọ́ ṣẹ̀ríà oríire tí ti ṣẹ̀ríà Islam ọba tó sọ àwọn tírà kalẹ̀ tó fi Al-Qur'an Karim tó lórí wọn tó jẹ́ kó nìkan ló kù tá a kọ̀pá fẹ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá wa tẹ̀kí àtìgẹ̀ fáànàgbà Muhammad sallallahu wa sallam ọlọ́run ẹni tọ́lọ́wọ́ bá gbé dìde láti ràn sí gbogbo àgbáyé láti jíṣẹ́ Islam ó sì fi ọlọ́wọ́ bá náà débi tọ́lọ́wọ́ fẹ́ kó jẹ́dé torí pé àmọ́ náà ńlá ni bí ànábì sallallahu ta'ala sallam bí ò bá mú àmọ́ náà ṣe tani ò bá tún mú àmọ́ náà ṣe tí ò bá bíyà náà tani ò tún bíyà rẹ̀ ó gbìyànjú púpọ̀

tẹ́bá ṣàkíyèsí ìpèpè làwọn èèyàn kan pè táwọn èèyàn fi kojú ọ̀nà ọlọ́run tí wọ́n fi fi ẹ̀sìn ọlọ́run lẹ̀ tó tí ọba ti fi rò rí èèyàn lórí ẹ̀sìn ọlọ́run ọba mọ́ kò sí gbogbo ọkàn bẹ̀ mọ́ náà nìyẹn àwọn yẹn wà nínú ọ̀sọ́ ìsìláàmù lónìí rẹpẹtẹ tí ò tọ́kàn wọn nínú ìsìláàmù mọ́ iṣẹ́ kan làwọn yẹn kan ṣe débẹ̀ tóbìnrin bá sọ̀rọ̀ àbọ́kùnrin sọ̀rọ̀ nínú ẹni tó sọ ìsìláàmù ń bẹ lára rẹ̀ tí ò sí ẹwà ìsìláàmù lọ́kàn ẹ̀ ẹ̀ sì ti tẹ̀kẹ̀bẹ́rù bànújẹ́ pé tó bá yẹ pé ẹni tó sọ̀sọ́ ìsìláàmù ló bá sọ eléyìí ẹni tí ò wá sí ọ̀sọ́ ìsìláàmù lára ẹ̀ gangan wá ń kọ́ báwo ló ṣe hùwà lẹ́yìn wá àgbà náà ibi táwọn èèyàn kan ṣègbìyànjú dé wọn ò wọlé òròrí náà ni wọ́n ń bá jà ọkàn náà ni wọ́n ń bá jà tí wọ́n sì ríṣẹ́ ṣe kí ó tèkè wa ní gbogbo láìsí wa tó kù láti dáhùn yẹn padà sójú ọ̀nà náà torí wọ́n ti ṣe àṣeyọrí tí wọ́n fẹ́ wọ́n ti ṣe àṣeyọrí táwọn fẹ́ síbẹ̀síbẹ̀ wọn ò sinmi wọn ò sọ́pàá àti bá tí wọ́n jẹ́ ẹjá tí wọ́n lẹ̀ kí ló tún kù 1995-96 olùkọ́ wa kan sọ fún wa wípé kò sí tó kàn wọ́n pẹ̀lú láwà nìyí kò sí tó kàn wọ́n pẹ̀lú gúkúrà yín irú ìtumùdàbórí kò sí tó kàn wọ́n pẹ̀lú rúgbọ̀n yín tí kan báyà tọwọ́ wọn bá ti tẹ ọkàn yín láyùbà lónà àmà yín níkún wà lábẹ́ àbá àtìkùn kò sí tó kàn pẹ̀lú àbáyà tọkùnrin wọ̀ àbí tóbìnrin wọ̀ ìdá máa fi dá àkèlè hìnà olùkọ́ wọn fọwọ́ sí gbígbá àyà níbi ọkàn onímọ̀ bí ìjú wà gbólóòtólò ó lò ní pijin lédè wọn e ìdá afsadu máa fi ji wà hìnà àyè máa fi dá tí a bá ti bá nǹkan fi ń bẹ̀lẹ́gbẹ̀ ó sì jẹ́ oníwọ̀n wọ́rì mọ́ báwà ní ọba wọn lẹ́rù mọ́ àbáyọ̀ ọba wọn lẹ́rù mọ́ òtún ẹ̀kan tó irun bàbá kan báyọ̀ ọba wọn lẹ́rù mọ́ wọ́n sì fi àchífù torípé ó ní àfáàbò àmáàyìn wọlé àbáà alábàáyà ńlá oníláwàlẹ̀ ẹrù ọ̀sọ́ ilẹ̀ ẹ̀rí tọ́rọ̀ bá jáde lórí àwọn èèyàn tún emú sì jáde lójú yìí so yóò tèkì wa ní ìgbésí ayé wa tó kù láti pèpè sójú ọ̀nà náà kánà tán kánà gbèsè ayé tó kù tán láti pèpè sójú ọ̀nà náà pẹ̀lú àwọn àpèjúwe tí mo fẹ́ mú wá yìí. àkọ́kọ́ kí tó máwọn àpèjúwe wa ẹgbọ́rọ̀ tọ́lọ́wọ́n bá sọ wípé wa man ahsanu qawlan mimman da'a ila Allah pé ẹ bá ń sọ̀rọ̀ láyé ahọ́n tó kéré tẹ́ ń wò yìí bóyá ni mo fi ṣe lẹ́kṣọ̀ ti monthly tó lọ ìyẹn ń ti ara ẹ̀wà lè jẹ́ náà yóò sì ń tara ẹ̀wọ̀ náà ọ̀rọ̀ náà ni ó sì jáde ń bẹ̀ débi wípé téèyàn bá dákẹ́ ń gbà mí gan kìí ṣe gbogbo ògbà àdákẹ́ náà ni àìbíyàn léèrè torí pé wọ́n ní àsákìtò láyé sábì lè kọ́ọ̀lù gbogbo ẹni tó bá dákẹ́ yorùbá náà sọ pé àìpé kílò kílò ìtò wí làá wí ìtò wí ìtò wí làá máa sọ àsọ pé ìtò wí nìí yẹn pé àyìn tó sọ̀rọ̀ àìfọ̀rọ̀ ti sì lọ́dọ̀ mo ń gèsè gbogbo ìgbà tí yẹn bá dákẹ́ ní òdòdó tó sì wà láàyè ọ̀rọ̀ yóò jẹ́jẹ́ ọ̀lálẹ́kì àmọ́ ọ sì dákẹ́ sẹ̀fẹ́ kò sọ̀rọ̀ eléyìí ò sí nínú súnà àwọn ànábì ọlọ́run alayhi musallatu wassalam wa man ahsanu qawlan mimman da'a ila kò sẹ́ni tó sọ̀rọ̀ ọ̀rẹ́jọ tó pèpè sójú ọ̀nà ọlọ́run kí wá ló dé tá àmọ́ jìjàdù ọ̀rọ̀ yẹn kí ló tá àmọ́ jìjàdù áyà yìí pé màá jẹ́ kan nù wọn tó bá ṣe pé kò sẹ́ni tó sọ̀rọ̀ tó lóore jù láyé jẹun tó pé èèyàn sójú ọ̀nà ọlọ́run sẹ́sìn ọlọ́run tó dá èrò yí padà kí ló fà sáà náà jìjàdù ááyà yìí tó jẹ́ pọ́rọ̀ mí là ń sọ dípò gíbà dípò ọ̀rọ̀ ẹ̀yìn èèyàn ó ṣe pèpè tó wá pàpá gbọ́ áyà yìí dípò irọ́ dípò òfófó ìṣẹ́ náà pàtùkò yẹn pé èèyàn tí bọ́rọ̀ náà ní méjèèjì mo ń sọ fáwọn èèyàn mo ní mo ń gbọ́ ṣe mo ń gbọ́ ohun ṣéèkù wa ìyẹn náà ohun ṣéèkù mọ̀ṣà ayéfìnà torí pé àfà àfà àfà àfà àwọn àfà àfà wa ni wọ́n àbá wọn láyé à ń sọ̀rọ̀ ohun tó fi lé lọ́gọ́rùn-ún ọdún méjì ọdún sọ́hìbù tafsir adwa albayan àbí wà ń gbọ́ ohun wọn nínú bẹ́ẹ̀ tí ń ká nǹkan lẹ́yìn náà là ń gbọ́ ní Allahu Akbar ẹni tó tún jẹ́ ọ̀kan náà ọmọ wọn tó jẹ́ pòfẹ́sọ̀ àgbà tó ṣẹ̀ṣẹ̀ lọ ní tọ́lọ́ ṣẹ̀ṣẹ̀ pé padà ní nǹkan bíi bóyá ló tọ́dún kan kò tí tọ́dún kan báyìí tó jẹ́ àfá àgbà lórílẹ̀ Saudi Arabia ni bí bá ka tafsiru ta sọ yìí èyí ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ebi tọ́lọ́run ọba tí ẹni tó kọ ọ̀rọ̀ yìí ẹni tó kọ yìí Ọlọ́run orógun ìmọ̀ jẹ bá ka bèlè tàbí pẹ̀sẹ̀ gbóhùn sheikh àwọn ní ọdún ọdún mélòó sísìn ní kẹjọ ọgọ́rùn ọdún méjì èèyàn mélòó ń sẹ̀mí nínú àwọn táà ń sẹ̀mí lọ́wọ́ yìí láti gbà náà dìbò ìtàbẹ́ ni pé wọ́n sọ̀rọ̀ kalẹ̀ wọ́n tún kọ wọn lọ gbogbo ẹnu ọba wọn lálẹ́ ìjànà bẹ́ẹ̀ ni làwọn kan sọ̀rọ̀ láàbí àwọn náà sọ̀rọ̀ burúkú àwọn náà ti lọ bóyá wọn tọkọ ọlẹ̀ kí wọn náà lọ bá wọn báyìí torí pé ọ̀rọ̀ tí wọ́n sọ kí wọn náà tán látòjúwe ẹ wòye lọ sí thirty forty fifty years àwọn olórin tí ó bá ń lògbà nígbà náà láwùjọ tàwa yìí náà ẹ lọ bèrè kọ́kọ́ gbé jáde kò parẹ́ lọ́dọ̀ àwọn tí ń ti àwo olórin ṣòwò ẹ sọ wípé àwo tó kọ́kọ́ gbé jáde lẹ́fẹ́ rà ẹsẹ̀kẹsẹ̀ wọ́n gbé jáde fún yín àwọn náà ti sọ̀rọ̀ dálẹ̀ wọn ti lọ àwa náà ò sì gbìyànjú àti sàmúnṣe ayà ìkásàmúlò ayà yìí àbí à ń lérò wípé torí pé ní ìsìn nínú ẹ̀kọ́ yóò ti máa yí àwàtà àjọjọ́ mọ́ pé wàmán ánsánù kọ́wọ́lá nípa onímọ̀ yẹn wà nínú òṣòlùfẹ́kù lábùsù yẹn ó kárí gbogbo èèyàn àtọkùnrin àtobìnrin àtẹntókè wà dẹ̀ tí òkè yóò wá sí ẹnìkan kan mọ̀ lò níwọ̀n bá bọ́lọ̀ sí ní kágbára ẹmọ àbí pẹ̀lú gbàgbára tọ́lọ̀wọ̀n bá fún kò sẹ́nìkan tó sọ̀rọ̀ tó lónìí tọ́lọ̀wọ̀n yọ nìkan lẹ̀ láti má lè jèrè ayà yìí àfẹ́ tó wáyé pé kò mọ̀ nǹkan kan nínú Islam ta ló ń tàn

ud'u ila sabili rabbik pèpè sójú ọ̀nà ọlọ́run ọba rẹ̀ bil hikmati pẹ̀lú òye wal maw'izati al hasana pẹ̀lú ẹ̀rí mọ́ìzọ̀ níbi ẹ̀rí ni ìbánisọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ní ó bí yàtọ̀ sí hikma wajadilhum billati hiya ahsan ẹ sì bá wọn fọ̀rọ̀ ẹ bá wọn fi ọ̀rọ̀ ẹbá wọn fi kùn lukùn lọ́nà tó tọ́ in tó bí eléyìn bóyá lónìí tàbí ní ọjọ́ ojúmọ́ àmì insha Allah ta'ala in tó bí àwọn àkàwé mẹ́tẹ̀ẹ̀ta yìí sọ lọ́rọ̀ nítorí wípé jẹ́ pé ọ̀rọ̀ ta ní ká fi pèpè sí ojú ọ̀nà jẹ́ náà láti léèyàn kó lójú ọ̀nà ẹ̀sìn wọn yìí o بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن كانت الفعية تتسرعون شيخ الإسلام القيم وين نين نترعون ينور وكان أبو هريرة رضي الله تعالى عنه وقال ترى النبي صلى الله عليه وسلم ويقول الله بعض ويقول من دعا إلى هدى إذا بقى كتب سبي منام kana lahu min al-ajr mithlu ujuri man tabi'a téèyàn bá tẹ̀lé téèyàn bá tẹ̀lé ẹni tó pèpè yẹn ẹni tó pè ní òun yóò jèrè ẹni tó tẹ̀lé yóò jèrè irú èrè tẹni tó tẹ̀lé jẹlẹ tó pè tó pè yẹn ó jẹ tí rẹ nìkan kan ò sì ní àníbùtẹ nìkan kan kù nígbà kejì náà nínú àdéhìsì náà bákan náà wọ̀mọ̀ dẹ́hàn ilà àzọ̀láàlà ẹni tó bá pèpè síbi àánú olùpèpè síbi àánú ló sì pọ̀jù láyé lónìí wọ́n ṣiṣẹ́ lára wa gan across the globe gbogbo ayé ni ọ̀rọ̀ gbogbo ayé ni mo sọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí láyé lónìí tó fi délẹ̀ lárúbáwá wọ́n ti tú àwọn èèyàn wọn lẹ̀ àwọn tí wọ́n ń sin lọ́run wọ́n ríra wọn síbi ìgbà táwa nú gbèkùn pé irú ìdààmú dàbò wò lélẹ̀ irú ìmúnípapámọ́ra wò lélẹ̀ ẹ̀já jayé wa ìjọba kan wá dé wọ̀ pé ìgbèkùn lélẹ̀ lóòótọ́ ẹja tú wọn lẹ̀ wọ́n jẹ́ ìpè dùhátù dọ̀làálà àtàn sọ pé a fẹ́ la dé ìtàwọn èèyàn a fẹ́ làwọn lójú ìgbésí ayé ẹ̀sìn ti kọjá kọ́nìkálukú gẹ́ẹ̀nì freedom whereas ọlọ́run free wa ní ìtọ́jú òtọ́rọ̀ fọ́nbélé àmọ́ nítorí oríire tó ju táwọn èèyàn rò tí wọ́n ń pè ní freedom yẹn lọ ló fà tọ́lọ́hùn fi free wa àdúnìyà síjì ni mọ́mì ẹ̀wọ̀n láyé jẹ́ fún mọ́mì ni àdìsà nábì ni sallallahu ta'ala sallam kò sẹ́ni kan tó lè rọ̀gànù lágbàńlá yìí wà jannatul káàkiri àlùjánà kẹfẹ́rí ló sì jẹ́ àwífìrí káà ní freedom freedom fayé la ní ọlọ́mọ ti wá lẹ́rú ọlọ́run mọ́sí wa lẹ́rú ayé àmẹ́rú ọlọ́run bá ní wá ìjẹ́rú ọlọ́run à ní freedom a lè sọ tó wù wá àti tọ́lọ́run fẹ́ ká sọ a lè bá wọn dásà tó wọ lẹ́nu ló lè fẹ́nu ẹ̀wí tí èèyàn bá fẹ́ máa padà sáà burú in tó tọ́ kó fẹ́nu wí nínú tó wá tọ́jú tó lóore jù ní pé ẹ̀pẹ̀pẹ̀ sójú ọ̀nà náà a lè jẹ́ ń tá a fẹ́ jẹ àfi tọ́lọ́run fẹ́ ká jẹ́ a lè wọ́rọ́ asọ́sá fẹ́ wọ̀ àfi tọ́lọ̀ fẹ́ ká wọ̀ àtọkùnrin àtobìnrin a lè fẹ́rù obìnrin tá a fẹ́ àfẹ́rù ìsìtọ́lọ̀ ń ṣe lé ẹ̀sà fún wa tó sọ pé irú àwọn ilé lẹ́fẹ́ gbogbo tí mo sọ pápátá lọ́lọ́run yẹn nínú rẹ̀ tó fi ráhùn òjíṣẹ́ rẹ̀ sọ́tún nìsà tọ́lọ̀ sọ pé ẹfẹ́bìnrin báyìí ẹfẹ́bìnrin báyìí ẹfẹ́bìnrin báyìí ẹ mọ́ pa àwọn obìnrin báyìí ń pa àwọn obìnrin tẹ́ẹ̀ lè fẹ́ lẹ́yìn wọn oníwà ọ̀hìnlẹ̀lẹ̀kún máa ọ̀rọ̀ àdáyàlìkì lẹ́yìn àwọn tí mo kà lẹ́rìn náà fẹ́yàwó sí àwífìrí kódà bẹ bá tún fẹ́ àwọn halal inú obìnrin tán kò tún gbọ́dọ̀ kọjá ayé kan lásìkò kan náà àwífìrí báwọn onípò bá sì ti àwọn onípò nínú Islam lónìí tó pọ̀ jù nínú wọn wọ́n fẹ́ yàwó karùn-ún wọ́n fẹ́ kẹfà wọ́n fẹ́ keje lásìkò kan náà gbogbo wọn sì mọ̀ ẹ̀bẹ̀ lábẹ́ wọn àwọn ọ̀gọ̀rọ̀ mùsùlùmí tí wọ́n ti wá bàrò orí wọn jẹ́ wọ́n mọ̀ pé àtàwọn eléyìí ń yàtọ̀ tẹmọ̀kọ́lọ́lá ni wọ́n ẹnìkan tí ó hàn tóru wọn àwọn ni ó jẹ ní ìbáwí ló jẹ ní ìbú wọ́n sọ pé ọ̀nà ẹ̀kọ́ bá wà lẹ́wọ̀n léyìn tàwọn bá yàtọ̀ níbo sáwọn pé léyìn lówó púpọ̀ ó 5 million ní ó fún sẹ́mà pé ń tọ́jú wọn ìyàwó méje sí wà lábẹ́ lẹ́yìn kan náà tàbí jù bẹ́ẹ̀ lọ ìròrí làwọn èèyàn bàjẹ́ dáwà ni wọ́n ṣe ilẹ̀ fi gbọ́ nínú àdíìsì pé wà mọ̀ dáhàn ilẹ̀ ọ̀dọ̀lá àlà ẹni tó bá pòpè lọ síbi àánú kí ní ó jẹ́ fẹ́ kẹ́ẹ̀nà àlè ìlẹ́nà ìsì yóò ẹrù ẹ̀sẹ̀ ó wà lórí ẹ̀ nífùlọ àtàmìmọ̀ sẹ́bíà dèédé irú ẹrù ẹ̀sẹ̀ táwọn tó tẹ̀lé rù lónà orù ìbáwọn sí láyé mọ́ bó làwọn eléyìí náà ó ṣe bọ́ mẹ́ báyìí àwọn èèyàn kan kó àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run wọ́n pèpè wọ́n pèpè wọ́n ṣàìsàn wọ́n ná gbogbo ìgbésí ayé wọn tán síbẹ̀ àwọn tí wọ́n kó sójú ọ̀nà ọlọ́run sì ṣẹ́kù síbẹ̀ ẹ wo orí oríire láyé àwọn èèyàn kan sí àwọn èèyàn lọ́nà wọ́n bá ti wọn jẹ́ láyé tó sì ní connection pẹ̀lú ìbàjẹ́ àtòrí ibú àlìkìyàmà àwọn kan sì wà lójú ọ̀nà àwọn tó sì ṣì wọ́n lọ́nà ò sí láyé mọ́ ẹ wo commission táwọn náà ń gbà títí dòní ìtàbí nílé èrè tó tóbi tó ga tó kọyọyọ òun làlánà rí ká pèpè sójú ọ̀nà ọlọ́run in tó rọ̀ mọ́ lóríire ọlọ́run nìkan ló mọ̀ ọ́ lẹ́sàn sẹ́ẹ̀mọ̀ pé híyà amẹ́lò làǹbíyà kò sí nǹkan mìí táwọn ànábì ọlọ́run wá ṣe láìjú wọn wá pèpè sójú ọ̀nà ọlọ́run àtàwọn tọ́lọ́run bá ránṣẹ́ àtàwọn èèyàn tán jẹ́ dùn áàfin mùsùlùmí kọ́dí ìyáàdì tí ìbá ṣe mistake àti pé kí n tí ó lọ bí ìyẹn ẹ máa ṣàkíyèsí àwọn ànábì ọlọ́run mo sábà ń ráwọn èèyàn létí ọlọ́mọ ọmọ ìyọ ànábì Suleiman alayhi salatu wa salam ó fi ṣàpèjúwe pé tí n bá fẹ́ ṣe gbogbo wọn bẹ́ẹ̀ kì í ṣe nǹkan tí kò sí nǹkan tó lè lọ́dọ̀ èmi ọlọ́run ẹ mú tànábì Suleiman kó ẹwà àwọn tó kù alayhi salatu wa salam ẹ mọ́ sí láyé bí gbà tí ìsìnkọ́ lọ́ọ̀ ló rán wọn sẹ́ẹ̀ ẹ̀wọ́n sì lọ ayé pẹ̀lú fún pẹ̀pẹ̀ tẹ́lẹ̀ ìwọ̀n sì dí wọn lọ́wọ́ kí wọ́n pẹ̀pẹ̀ sójú ọ̀nà náà wọ́n sì pẹ̀pẹ̀ ẹwà nábì inú wa alayhi salam yọ ọdún tó fi pẹ̀pẹ̀ nine hundred and fifty years káwọn abẹ́rẹ́ alẹ́ èèyàn mélòó ló jẹ́ pé kó tó di kọ́ lọ́n pa àsìkò rẹ̀ kò sì kó kò kágara Yusuf alayhisalam wọ́n parọ́ mọ́ ó sì wẹ̀wọ̀n tọ́lọ́wọ̀n bàbá fẹ́ kó wẹ̀wọ̀n kò ní wẹ̀wọ̀n nígbà tó wẹ̀wọ̀n ìbànújẹ́ pé kí a lè kí ló bírò eléyìí irú àgbákò wo ni kò dí lọ́wọ́ láti pèpè ló bá tó ń àwọn èèyàn kó lójú ọ̀nà ẹ̀bọ ó tún pè wọ́n sínú islam pé pé islam gba àwọn ẹ̀nẹ́bí ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ náà làwọn ẹ̀nẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam gbogbo ògbésí ayé rẹ̀ ló lò tán pátápátá láti gbà tọ́lọ́run bá ti gbé dìde lánàbì sallallahu orí ìdágò lásìlẹ̀ tó kọ yọyọ orí ìkúníyẹ̀yẹ́ tó lágbára gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn nǹkan tí mò ń kà yìí in ló tó kéyàn pàṣẹ ọlọ́run bá ti tẹ́nìkan bá wà láwùjọ wa yìí àbáwùjọ kan bóyá nìkan àbáwọn jàmáà kan wọn kà fún wa mọ́ wọn ò sì dára pẹ́sẹ̀ ta sẹ̀ ni pé à ń sọ pé káwọn èèyàn ó gbà wípé la ilaha illallah ẹ̀sán tó lè tẹ̀lẹ̀ tá a mọ̀ wípé tá a bá ti sọ pé àṣẹ bẹ́ẹ̀ mọ̀ wọ́n mọ̀ ta nǹkan fún wa àwọn sì mọ̀ nǹkan nínú òru yìí wọ́n tàbí ọ̀dà fún wa mọ́ wọ́n sì ta ètò gbóná náà wọ́n sì dé apọn mílíọ̀nù nìkan tó ṣẹlẹ̀ àbí ò nínú ìtàn ni mo fi máa ń sọ nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mi wípé ó ti jẹ́ pàwà tá a bá lè sọ̀rọ̀ tá a bá sọ̀tàn Islam ní làfà lónìí kì í sàwà tá a bá lè hùwà Islam tó pé ìtàn Islam la fi ń já àfà kì í ṣe wà Islam kọ́nàkọ́ máa ṣàtúnṣe wa tá a bá lọ́kàn bẹ́ẹ̀ yọ ọlọ́run ṣàtúnṣe wa torí pé èèyàn náà làwọn táwọn èèyàn náà làwọn táwọn ń rí fáàtì ìdúró tọ́lọ́run ni wọ́n fi pàtàkì jùlọ pàápàá jùlọ àwọn tó jogún àwọn ànábì ọlọ́run tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n dàgùn látàn náà ní sallallahu ta'ala sallam àtàwọn tí wọ́n tẹ̀lé ẹ má tà fún wọn mọ́ ẹ̀sìn mọ́ ra fún wọn ẹ má fẹ́ èèyàn lọ́dọ̀ wọn ẹ̀sìn mọ́ fún wọn lọ́mọ mi ò mọ̀rú adjective tẹ́ fi qualify ebi gbogbo adjective tẹ́ bá fi qualify ẹ̀ ibi yẹn pa nabi o sọlọ́sọlọ́ ó sì pa àwọn sọ̀háàbà ní lọ́dọ̀ yorùbá o sọ pé ìyáláyà ibi àti gbóró ajé tí ìtìmú ìjẹba fẹ́ fún rẹ́kẹrẹ́kẹ́ ibi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí ìfẹ́ sọ́mẹ̀ tí ó ṣe tí ó ṣẹlẹ̀ sánàbì sọlọ́lọ́wọ́ tààrà ìyàwó àìsàn òbí ọlọ́wọ́ tààrà nǹkan níbi hadithu christopher if nígbàtà ń parọ́ mọ́ wọn torí ìlàjò kẹta náàbì rìn ìtàn tó gùn díẹ̀ ni tí ń bẹnu sọ́rọ̀tún nù sura 24 tí ẹ̀sìn tẹ́sí já wọn lẹ̀ abẹ́ tuntun ni ẹ̀yìn tẹ́sùn tẹ́sí já ìyàwó àìṣàròbí àlọ́ tààlà alẹ́ tẹ́

nínú àwọn táwọn fi sẹ́yìn àwọn èrò táwọn tẹ̀lẹ̀ máa bọ̀ lẹ́yìn padà kò dẹ́nìkan lè sọnù àbí lè gbàgbé nǹkan àwọn ni wọ́n bá ìyàwó Aisha níbi tí wọ́n ti padà sùn sí ilẹ̀ ẹlẹ́m̀bẹ̀ ìyàwó Aisha tòṣe ọlọ́ọ̀tàlá wọn ni gbólóhùn iná lè láwọ ilé ìrọ̀jú tí mo gbọ́ ló jẹ́ mo bá tají mo bá rí pé sọ̀fọ̀ wánu ó ní ó sì mọ̀ mí tẹ́lẹ̀ kí Ọlọ́run tó ní ká bojú òun ló wá padà àwọn ọwá ń lọ kí mo bẹ́ lò ní pé ìyá wọn ń ṣàwọn ní ọ̀dẹ́ ọlọ́ọ̀tàlà wọ́n ní ẹni tó wà ẹni tó gẹ sin táàrùn wà nínú jù ẹ̀ kó lè mọ pé ìsìn ń mbẹ̀ torí mo fẹ́lẹ́ kí la rí jẹ́ńjọ́ náà lọ́n mo

ìyẹn pé tó jẹ́ ìyàwó fún ebi pa ara ẹ̀ funfun kìí sàrùn ọ̀rọ̀ tó ìtànyẹ ògbójáde párùn ni ó tásìkò ká tó bèèrè ọmọ ọ̀dọ̀ lọ́dà mẹ́lì sọlọ́lọ́wọ́ta sọ́là oníjẹ́ fọ́ náà gbólò ká tó lórí ọmọ ọ̀dọ̀ lọ ó lọ aka o ma lọ́lọ́ta bó ṣe ń lọ bí gilẹ̀ lọ ní gọ́ọ̀kúta ni ọlọ́mọ lọ́ọ̀lọ́ níwọ̀n fún ọláwọn gbọ́lọ́ nǹkan ló bá fún láti ká ìrántí ọlọ́run ló fún kò fún léèyàn tí ó jọmọ ọ̀dọ̀ ebi tó wá sọ fàtímà lórí ọlọ́run lẹ́yìn ọjọ́ kẹta ló ní ìfẹ́ sọ wípé ààrí kankan jẹ ni ìfẹ́ kọ̀m̀pléènì gbogbo àwọn nǹkan wọ̀nyí kò dí wọn lọ́wọ́ àti ṣẹ̀sìn àbí àti pèpè kí olóyìn bá ṣẹlẹ̀ lónìí tẹ́nìkan bá sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sì lágímọ̀ lórí ìsìn wọn létí àwọn pariwo yìí gbogbo èèyàn ń kú lọ báyẹn fẹ́ kú tán báyẹn sọ pé sí ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam wọ́n bá débi wípé táwà ló kọ́pìlà ẹjẹ́ apá torí pé ń pèpè sójú ọ̀nà ọ̀nà wa ma naqamu min nusratu Buruj wa ma naqamu minhum illa an yu'minu billahi al-aziz al-hamid kò sí tí wọ́n dojú láàrin yóò jẹ́ lòdì sí ìtọ́lọ́ba lòdì sí nípa táyé torí táàdì wọ́n mẹ́ni ọlọ́run yẹn tí ẹ bá jẹ ọlọ́run tó di okun ọlọ́run ọba mú àpẹẹrẹ rẹ̀ ni pé yóò lòdì sí ìtọ́lọ́run lòdì sí láàrin àwọn èèyàn àwọn èèyàn mọ̀ kórìíra ẹ̀ ibi táwọn èèyàn ó ti mọ́nù kìí ń pẹ́ mọ́sálásí kìí ń ní gbogbo ìgbà ẹ́ẹ̀dàmọ̀ pẹ̀lú tọ́lọ́run fẹ́ àti tó fẹ́ yíwájọ́ táwọn èèyàn bí bẹ́ẹ̀ kọ́ ni kí ni wọ́n bá àfẹ́ pà náàbì sí sallallahu alaihi wasallam ẹba wọ́n nítàn lẹ́rìn àwọn onítàn gbé sí ayé pé kí ló ṣe kí sí wá sórí òjíṣẹ́ ọlọ́run ló ti bẹ̀rẹ̀ kí ni wọ́n fẹ́ pa sí kí ni wọ́n dámọ̀ràn wípé ẹmọ́jà pa yóò dogun ẹjá gbé jù sínú igbó tó jìnà tí ò ní lè jáde sí gbọrọ mọ́ sí kí ni wọ́n dámọ̀ràn pé ẹja lọ dé mọ́nú igbó tó bá rìn ìrìn dọ́kan tá a bá gbèjùrù sínú igbó yóò tún jáde síta padà ẹja bẹ̀ kan sómọ́lẹ̀ kébi pakú síbẹ̀ gbogbo mọ̀ràn ẹ láyà koran gbé jáde yàtọ̀ sí báwọn kan padà gbà síláàmù tí wọ́n sọ rúùmọ̀ràn táwọn ń dá àtètè lórí ànábì sallallahu alaihi wasallam áyà koran tún gbé jáde pé wọ́n ń pè mọ̀ràn wọ́n dìmọ̀ràn ọ̀fẹ́ lẹ́yìn rẹ̀ báyìí báyìí báyìí wàyé di yá mú kúrú bẹ kàlẹ̀dínà káfàrú ní ìzìdúk àwòyàkùtòlók àwòyàkùtòlók wàyàmkùrúnà wàyàmkùrúlọ́ ọlọ́wọ́ kẹ́rin yóò mákiri tó àwọn olùmọ̀ tí wà ní fìlúlẹ̀

ana usahir wọ́n ló pè náà ni ṣe mọ̀ pé tó bá ti yanu báyàn sọ̀rọ̀ báyìí ọpọlọ ọmọ ṣiṣẹ́ ni orúkọ wọn ò ní bọ́sẹ̀ lómi máa fi tẹ̀ torí pé nínú tọ́lọ̀ ń pani láti ó dùn ìlàsẹ̀ ìbílẹ̀ rọ́bìkà bil hasana fi máa wọnú ọpọlọ yóò sì máa ṣiṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àbí kó hùwà kó má ti sọ̀rọ̀ kẹ́nìkan ti sọ pé ashhadu an la ilaha illallah wa annaka rasulullah àbá àtúgbọ́rú ẹ̀ náà ni ìwà lówù kò tí sọ̀rọ̀ ní kẹfìrí bá sọ pé ashhadu an la ilaha illallah ìwà làwá sì wù lónìí ẹlẹ̀gán sọ ibi tó torí àfẹ́ ìgbìn àfẹ́wọ̀sí àwọn sáàjọjọ́ ọmọ pé ẹlọ ọmọ wá fún mi lónìí àdílọ́jọ́ mi is a challenge ibi tá ànábì sọ̀lọ́lọ́ sọ́lá títí ń gbìjà rẹ̀ tójú ẹ̀wà pọ́n tàbí tí wọ́n kígbe tóhun ẹ̀wà ga ẹlọ ọmọ ẹ̀yọ̀kan wá gbogbo ìtẹ́ẹ̀mù wá ẹ̀rí pé ẹ̀sẹ̀ ọlọ́run fẹ́ gbé yílẹ̀ kí é sóhun gangan ni wọ́n wà àbùkù

nínú àdísì tó yege ẹran yẹn àwìn ní ẹran wípé tá a bá ti lẹ́ran àáfẹ̀lẹ́ ẹran padà nígbà tó ń dé gẹ́gẹ́ bí ara gẹ́gẹ́ bí bílẹ́jà ló bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àbùkù ní máa ń pariwo ní máa ń pariwo ẹran mi kọ́ ẹyẹ gbẹ́ran jáde ní ń sọ̀rọ̀ àbùkù wọ́n ní ìjọ ọlọ́ọ̀bá náà ló sọ̀rọ̀ sí báyìí òjíṣẹ́ ọlọ́run ní kí lẹ́ràn bínú sí ẹfun ẹwọ inú àgbàlá ẹfun lẹ́ràn torí pa ti lẹ́ràn ńlẹ̀ ní ìsìn wọ́n bá wọnú àgbàlá ẹni tó wọ̀rẹ̀ bá jáde lọ́wọ́ sọ wípé gbogbo ẹran bẹ̀ lójú tẹ gbogbo ẹran bẹ̀ lójú ọ̀rẹ́ lọ gbogbo ẹran tó wà nílẹ̀ ló ti kí ni lójú ẹran rẹ̀ lọ ó ní àtú ẹfun ẹfun lẹ́yọ̀kan àsánùkún àsánùkún kọ̀tọ̀wà ẹni renú yín ó lẹ́ni tó san gbèsè dáa ju bó ti gbà lọ òjògbọ́n kan ní asákòdó dẹ́nà olówá ní ìdá àjáde yìí wà ní ìdá wá kí ti lè kọ̀dọ́ tó sí ìdílé kazọ́mí nígbà tí nígbà ọ̀yá tó ti náírà tó sáré fi dá omi méjì mú tó ní tó ti náírà béèrè padà tó wá fún inú tó ti sallallahu ta'ala alayhi wa wá sí ilẹ̀ kọ́dọ̀ nígbà ara ní ọ́ àwọn ìgbà tó gbà pẹ̀lú ni Ànábì sallallahu ta'ala alayhi wa ó fi gbogbo àwọn ẹnìkan wọn yóò fi sójú ọ̀nà ọlọ́run ọba ni ẹ kí ni àdìsí yẹn kí ló gbé jáde onífọ̀tàgẹ́yẹ rọ́jú Rasulullah sallallahu alaihi wasallam ojú ànábì sì yí padà lẹ́ẹ̀kan náà ní ti bínú torí pé sí ọlọ́run rẹ̀ nìyẹn fẹ́ gbé yílẹ̀ ó ní ọlọ́run ọlọ́ọ̀lọ́run àtọ́lá yín lọ́lọ́ọ̀lọ́run àtọ́lá yín àti àti yẹn ló bọ̀rọ̀ jẹ́ ó ti ṣe dédé torí ẹ̀ nígbóló pé àjà alìsà ní lillahi ní dá ó sọ bal sha Allah wahda tọ́lọ́n nìkan ẹ̀jẹ́ sọ bẹ́ẹ̀ alágbàjẹ́ ni ó ti ti sọ lábẹ́ ṣẹ̀rẹ́ Islam ọlá ẹnìkan lọ fi ń ọ̀nà téèyàn lè gbà tí ò ní ẹ̀yin náà fi kẹwa ó parí ó smooth ẹ̀yin náà lọ́lọ́run fi fẹ́ abẹ́yìn sọ pa ọwọ́ yín Ànábì sallallahu ta'ala sallam torí pé ń pèpè sójú ọ̀nà Ọlọ́run iṣẹ́ tàà fẹ́ ká jogún ká lè méwu tó wà mẹ́rin obí ká ọgbẹ̀ lè kìí ṣe iṣẹ́ kan tó jẹ́ sí àtakò fún òun tẹ́ àwárí nǹkan kan sọ mọ́ àti tọ̀hún ò dá eléyìí ò tọ́ tọ̀hún ò dá àti àwárí kankan tó dá mọ́ láwùjọ kìí ṣe ní Islam lélẹ́yìí wọn torí pé bàjẹ́ ti pọ̀ ní ní òbírí nǹkan kan tó dá mọ́ láwùjọ pé tí ó tọ́ tọ̀hún ò wọn wà rí kankan nínú ẹwà ìsìláàmù mọ́ wọn ò ní rí kankan kò rí bẹ́ẹ̀ ànábì sallallahu ta'ala wa sallam wọ́n pè lópìdán wọ́n sì pè ní wèrè ẹ dákọ̀ ẹ sọ nǹkan kan fún wa lónìí tí wọ́n ń pe ẹni tí ń pèpè tó jẹ́ ìpèpè òdodo sójú ọ̀nà ẹ̀sìn Islam orúkọ wo ni wọ́n pè wọ́n lónìí tí wọ́n ti pa nábì àtàwọn ànábì Ọlọ́run ṣáájú kò sí kódà ó burú ju tọ̀hún ìgbà náà lọ́hùn burú ju tòní lọ ni bí wọ́n sì ti ń pe ọkùnrin bẹ́ẹ̀ lónìí wọ́n ń pe obìnrin bẹ́ẹ̀ bí ìyá kan oní 70 80 years bá ti pẹ́ tí ó sì Islam òdodo lónìí wà láìwọ́n sọ yáyìn lókọ pẹ̀lú ọjọ́ orí yẹn àbí bàbá wọ́n sọ lókọ ká tó wá sọ pọ́jọ́ ìròrí ni wọ́n bàjẹ́ wọ́n bọ̀kàn jẹ́ lẹ́nu bí ń síta bá bẹ́ẹ̀ Islam tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ tó fi rán náàbì tọ́lọ́lọ́rùtọ̀sálàm sẹ́rù káwùjọ òdòrú báyìí sẹ́wọ̀n ti bàjẹ́ bọ̀ jù ọlọ́run tọ́lọ́ ti bàjẹ́ tẹ́ ẹ bá sọ pé ọlọ́mọ jẹ́ kí nàìjíríà ó bàjẹ́ jù báyìí lọ kó tó da àdúrà lélẹ́yìn àmọ́ kìí ṣe pé àdúrà ní kọ́lọ́mọ jẹ́ kí nàìjíríà ó bàjẹ́ ó ti bàjẹ́ ọ̀rẹ́dì ọ̀kan nínú ojú ọ̀nà táàbì ṣe ni mò ń sọ yìí lónìí kókó nínú ibi tá ń ká sí káká sínú ọpọlọ káwá fi sẹ́tọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n kan ní in absence of a, a, a, a righteous are you a good person make yourself one kò sẹ́ni rẹ mọ́ láyé ìwọ ń kọ́ ìwọ gẹ́gẹ́ tó ń sọ̀rọ̀ nǹkan ó sì bẹ̀rẹ̀ kó jẹ́ number one tí wọ́n á kó gbogbo ìròrí kúrò lábẹ́ ẹ̀sìn ọlọ́run ó á kú mú kankankan ìǹtẹ̀ fẹ́ mọ̀túnmẹ̀ ìtara náà gbà náà kìí sì túnmẹ̀ gangan tó túnmọ̀ sí mi ò mọ́ ó ní àsìkò kan ń bọ̀ láyọ́bọ̀ kọ mínàlì islam ọ̀kan náà olùmọ̀ ló sọ kò ní sí kankan tó sẹ́kù lára islam mọ́ ìlàsùmù àforúkọ ẹ̀ islam muslim practical ní sí mọ́ la hawla wala quwwata illa billah wala mínàlì kùránì ìlà rọ́sùmù kò ní sẹ́kù mọ́ lára alkùránì àfojú ewé àfíńdẹ́kọ́ ọbẹ̀ nìkan kódà àwọn èèyàn sì há sórí ó sẹ́sẹ̀ fẹ́ tẹ̀lé náà ló tẹ̀lé ẹ̀rí láwọn Islamic University ẹ̀rí àwọn lecturer tó jẹ́ hafiz ní faculty of Quran yóò smoke wọlé ni yóò pa sìgá wọlé ni confirm it ẹ confirm it wọ́n gbá àwọn kan wá sákọ́ àwọn alẹ́kọ̀ọ́ ní Nàìjíríà yìí inú kíláàsì nìkan ni òdí ní òdí tí ẹ bá gbọ́ kìrọ́ a sheikh shaban la hawla wala quwwata illa billah ọ̀kan náà wọ́n tán gbé wá ń gbà náà tó kọ́ èmi gangan tí mo ń sọ̀rọ̀ tó jọ ọmọlárúbáwá ẹ bá gbọ́ kìrọ́ a ẹ̀ bó bá rọrùn ẹ mọ̀ ibi tó bá ti tọ́sẹ̀ lọ́pọ̀lá tó bá jẹ́ pé yóò di kùrán sí ìlà ọlọ́run mọ̀ ipá ní tí ó mú inú sìgá wà láàmìnà alkùránì ìlàrọ̀ sí ẹkàn rí pé kùrán bẹ kò ní síṣẹ́ rẹ̀ torí kó lè má bàá jẹ́ ní àtẹ̀yìn ló fa ọ òye táwọn táwọn olùmọ́wò nìyẹn kìí sí pé nítorí pé bí ó ṣe wà nìyẹn ká má wàá kàkún mọ́ rárá torí kó lè má jẹ́ mi kémi lè má jẹ́ victim àti wọ lọ́rọ̀ yẹn fi ń wá o ká lè gbọ́tùmọ̀ èyí dáadáa yìí náà ó ní ní àáfìrù tẹ́bọ̀ náà ni gìgísẹ̀ òjíṣẹ́ ọlọ́run tẹ̀jẹ̀ sí nígbà tí wọ́n da òkò bò ẹ̀bá àwọn kan náà jọmọ gbé tán sọ lókò pa tán dáná sun tó jọ ilé ìta sọ yìí tí wọ́n da òkò bò ànábì sọlọ́lọ́ sọ́là tí gìgísẹ̀ fi ẹ̀sẹ̀ fi tẹ̀jẹ̀ àbí wàṣú jọrọ̀ sọ wọ́n sì pọ́ nǹkan mọ́ òjíṣẹ́ ọlọ́run lórí lógun Uhud eyín ìsàlẹ̀ sì yọ eyín kọ̀rọ̀ ó sì fòyọ sáwọn eléyò tó wọ́n fẹ́kẹ́ mi lọ ṣíjọ ara sùn wọ́n pọ̀ nǹkan máa náà mi lórí wà kú sí ọ́tùrùwà ìyàtù eyín ìsàlẹ̀ yọ bẹ́ẹ̀ ní sáà òjíṣẹ́ ọlọ́run ṣe lọ ayé tán pátápátá tí ó sinmi sallallahu ta'ala alaihi wa sallam ẹ wo sọ̀látù lónìí fi masajidikum èmi àtàwọn èèyàn kan lájọ́ rìnrìn àjò níjò sédì ẹ̀rin ni àjọ lè kó kan àwọn tàjọ lẹ́sẹ̀kùn bẹ láàrin agbéra ní ibi lógúnmọ̀sán bí alọ́sọ̀láàtì sóbè nìbàdàn abájá máa ọ̀ tó rí pàtẹ̀tẹ̀ gbéra rẹ̀ àjò yẹn àwọn ti sọ̀láàtì sóbè ní mọ́sálásí àwọn Haúsá tó wà ní ọjọ́ ẹ̀sán àpẹẹrẹ tó bá ti mọ́ tóbi okun wọn fọwọ́bẹ̀ nìkan kan lẹ́nu tẹ́nìkọ̀ọ̀kan fi ń sọ̀rọ̀ pé ah, ah, àwọn èèyàn yìí ṣe sọ̀látù láìsí sọ̀látù ìjúmọ́ mo ní ẹwà fi sọ̀látù dúró náà bẹ́ bí ó ti kún náà ní ẹwà fi sọ̀látù làásùrí bẹ́ bí ó ti kún náà ní mo sọ fẹ́nìkan mo nígbà tí mo wà ní Mínà ibi tí mo ti ń sọ̀látù ìjúmọ́ tí má ti pẹ́ lọ́jọ́ kan ní òní fojú kan masjid àwọn àtàjọ ṣe júmọ̀ ní máa fojú kan mọ́sílì gẹ́gẹ́ tí mo sọ lára ìfojú kan tàbá pẹ́ ó pẹ́pẹ́rẹ́ díẹ̀ lọ́dọ̀ sàún ó burú jáàjì lọ́dọ̀ sí Yorùbá mọ́sílù yàrá kan àbí yàrá kan àtààbọ̀ tó bá kún ẹjẹ́ mọ́bẹ̀ kátó wá sọ pé mọ́sílù ńlá ẹ̀sùn ọ̀sẹ́kẹ̀ ní ìsà ilé ìjọsìn mi jẹ́ ìṣẹ́dì mùsùlùmí ẹ̀mà pé kò sí ráàpì bí ń bẹ̀ jami gbogbo ẹ̀ síbẹ̀ ní abẹ́ẹ̀kọ́ àbẹ́ ẹ̀rí church ló jẹ́ láti bí nítorí pé nígbò bá kó tán tán gbé gidá náà àwọn èèyàn tán gbé gidí náà àwọn èèyàn tún wà ń ta ẹnìkan sọ fún ẹnìkejì rẹ̀ ó ní ṣé ibi tí ẹ̀yìn ti lọ lọ jọ́sìn lóníbẹ̀ ni tí ẹ̀sìn mọ́ ráyè wọlé ó ní àtọ́ gbéra nílé ní nídàájí o mọ́ ráyè wọlé kèsì mọ́síjìdò kànísà ni o tó ń bá kúrò nílé òun ní 6 o mọ́ ráyè wọlé Khalifa As-Siddiq radiyallahu ta'ala anhu kí n tó lọ bẹ̀yìn Ànábì sallallahu ta'ala sallam kò fi ọ̀rọ̀ apẹ́pẹ́ kò fi ṣeré rárá o kò síbì kankan kò sì sẹ́dà náà ó kọ lẹ́tẹ̀ sáwọn ọba kèfèrí lójú ayé lójú tẹ ọlọ́run bá gẹ́gẹ́ fún ara rẹ̀ sallallahu ta'ala wa sallam àwọn tó fa lẹ́tà ya fa ya nínú wọn tọ́lọ́run kọ láti wọn náà ya pé a recognize ẹ̀ eléyìí ní ó mọ̀ pẹ̀rẹ̀ fún wa lójúṣe ọlọ́run ní ó mọ̀ pẹ̀rẹ̀ lójúṣe ọlọ́run fúnra wa fún wa a recognize ẹ̀ wọ́n fa lẹ́tà lọ́wọ́ ẹni tí wọ́n fún wọn náà wọ́n sọ̀hábà wọ́n sì ń fa ya lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run sì fọlá àwọn ya torí pé ìsìláàmù padà rúùlù ẹ̀ padà Khalifa Siddiq radiyallahu ta'ala anhu bí wọ́n ti gbọ́ pójú tí ọlọ́run ti fayé lẹ̀ wọ́n ní wọ́n wá fi wọ́n jẹ Khalifa lójú ẹsẹ̀ lọ́jọ́ náà kò dọjọ́ kejì wọ́n ní tí ọlọ́run ti wọ́n lẹ́yìn tó bá rẹ́pọ̀ ọlọ́run ní sìn nù yí àti tó bá rẹ́pọ̀ ànábì ọmọ kárùn yà Abdullah fàyínà lọ ayùn láyà mú tí tó pẹ́lú ọ̀lẹ́ bá ń sìn ọlọ́run bá sì ń bẹ̀ ọ́ ọlọ́run bá kú o ẹ máa sìn lọ́run bá yín àmọ́ àwọn àwọn ikọ̀ ọmọ ogun tó ti jáde tí wọ́n wà ní ní boundary outskirt láti kóònù Madina wọ́n ti bọ́ta kí wọ́n dúró síbẹ̀ títà fi sin òkúta in tó bẹ́ẹ̀ kí n dáwọn padà láyé àfẹ́ tó jùsọ́ lọ́wọ́ bá ti múṣẹ ẹkà sọ pé kí wọ́n dúró síbẹ̀ káfí yẹjú káfí sí kóòdù sí ọlọ́run wọ́n sì kú tán báyìí fa ámọ́rọ̀ di ìmúdọ́ èdè wọ́n ní kí wọ́n mọ̀ lọ sí tó jùsọ́ lọ́wọ́ nìkan tó lọ mọ́ pèpè kí wọ́n lọ mọ́ pèpè kí wọ́n mọ́ lọ pèpè Islam sójú ọ̀nà ọlọ́run ọ̀sẹ̀ yẹn bíbà

ẹ̀mínbà rasulillah sallallahu alaihi wasallam ní mímbà rí ànábì náà wọ́n kọ márùn àtọ́bì sí ibẹ̀ ni wọ́n ti gún fífún sí jáde tó jáde púpọ̀ tí èsè díẹ̀ lórí sọ̀látù sóbìhì Rahman ibn Awf òun ló parí sọ̀látù sóbìhì fáwọn mùsùlùmí jọ náà lọ́hùn wọ́n gbé márùn àtọ́bì sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n ti kí ààrẹ wọ́n ti sọ̀látù ní fífúyẹ́ wọn jógùn kí mo fẹ́ fàyọ wọ́n kó ìfún sínú wọn mọ́rùn kàtọ́ rọ̀bí ọlọ́sàlá ni wọ́n wá pàtọ́ jì ọmọrùn pàtọ́ bá tún ṣe dáwà lọ torí kọjọ́ kẹta wọ́n tó kó láyé ọjọ́ kẹta lẹ̀mí tó bọ́ wọ́n bá tún ṣe dáwà lọ nínú dáwà wọn ni pé àkọ́kọ́ nígbà tí dókítà fún wọn ní wọ́n lọ́ba wọn fún wọn ní wàrà mu ní lábàánì ó ti jò nínú ìfun nísàlẹ̀ ni ó máa kàtọ́bà sọ pé kí ra rẹ̀ sọ báyìí kí lẹ rí sí condition mi báyìí doctor doctor ni ẹ bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ kò sí hope ẹnu dáwà àkọ́kọ́ tí ọmọ ọ̀kàtọ́rù kan ṣe ní condition critical condition ló ní àkìnìọ́ ó bá ṣàdúrà fún onítorí pé kò sí hope yẹn òun gangan lò dódó ọ̀rọ̀ pé mi ò lè rúlà èmi náà sì mọ̀ ká sùpọ̀ lọ́nà tó ìyẹn ni pé kò tán ó yìn nítorí pé kò tán kò sọ pé bàbá ẹ sọ́sù pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ gbárùn lógo ọlọ́ ẹbá ọ̀run kò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó tẹ̀lé òun nínú àwọn mẹ́fà àwọn mẹ́ta sọ pé ẹyọ̀dá wa ó kéèyàn mẹ́ta ẹnìkan tún jáde ó kéèyàn méjì ó kú eh, Usman ọmọ àti ilé aldidin àbìtọ́lì láàrin àwọn méjì làwọn afọbajẹ́ ti ni wọ́n ti gbégbèsẹ̀ kan tó wá mú Usman ọmọ afan ọlọ́ọ̀tàrà nínú dáwà ò sí ìbọ́ nípa Abdullah Abdullah ibn Umar ọmọ rẹ̀ gangan gbèsè thousand dinar inú mọ́rù jẹ òun sì ní khalifa torí kò jẹ kankan ní owó ìlú àbí tí wọ́n fún tí wọ́n decide tí wọ́n mọ̀ fún títí ń gbà ó tún wá ń jẹ gbèsè sí ó wá jẹ́ eighty three thousand plus dinar dinar tá ń gbọ́ òun láyé lónìí náà ni wọ́n wá ní ẹwà sí dubai ẹwà sí dubai ẹwà sí dubai tí ò bá pé ìyẹn ni pé kí wọ́n tó sinmi kí wọ́n bá gbé gbèsè lọ dáwà ní tún dáwà míì lẹ́ni tàà ti kó fún sí nínú padà ohun tún ni pé ẹbá ń ké sọmọ tí ń lọ rúdùn aláyé ẹlùgbòlán lọ́bá dé nígbà tó wá kí khalifa ní àá fásọ sókè ọ̀tọ́ ti kọjá kókósẹ̀ fásọ sókè fàyínà wá ń kọ́ lè sáwọ̀dì aṣọ rẹ̀ ó mọ́ yóò ṣe tìgítìgí wà á kọ́ lè rọ̀bì yóò jẹ́ àmọ́ ọ̀lẹ́ntí bẹ̀rù ọlọ́run so kìí sáfọ mímọ́ nìkan ni reason tó wà behind it yóò yá mọ́ ọ̀lẹ́ tí ń bẹ̀rù ọlọ́run ìgbà tẹ́yìn ńlá ìkẹ́mọ̀ tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ìjẹ̀mọ́ ọ̀rọ̀ wọn òṣìṣẹ́ pàtàkì tí nira ò sì jẹ́ ó lè gbàgbé ẹ̀ sheikh wa musa al-Qarni wọ́n teach usul fiqh ní Islam University ní Madina wọ́n wà hajjun ọlọ́mà àṣàlékún dáadáa wọn wọ́n wá jagun ní Afghanistan ní 1981 wọ́n wá ń gbọ́ kẹsẹ́ẹ̀tì tí wọ́n ṣe lọ́jọ́ kan ní Saudi Arabia náà mo ti ń bọ̀ wọ́n wá ń sọ̀rọ̀ pé wọ́n ń sọ̀rọ̀ sí èkó kan nígbà táwọn wà lógun wọ́n ju àdó olóró tó balẹ̀ sáàrin àwọn èèyàn tí gbogbo òfin ṣéèkù yẹn sì dálẹ̀ ọ̀rọ̀ ọmọrùn fàtọ́dù tún kọ́ lélẹ̀ ní 1981 between Afghanistan and Russia wọ́n láwọn sì kó ìfún sí gbogbo wọ́n sì kó síkùn ta ló mọ̀ tó bí ìwádìí dókítọ̀ bọ́ bá dàrú gan dókítọ̀ wọn ò lè tó wọ́n sàkó síbẹ̀ wọ́n sì fọ́sọ́ dílẹ̀ náà làwọn bá ẹni ò lè rìn mọ́ làwọn bá ń gbé wọn kiri nígbà o ò sì bọ̀ wọ́n ní tó yà wọn lẹ́nu jù kó màmú ń bí apáwà kan tí mo ń gbọ́ lẹ́kṣọ̀ yẹn nínú ọkọ̀ wọn pé àà ah, ta ní ṣe ó lẹ́kṣọ̀ yìí wọ́n ní Sheikh Musa Al-Qarni ni wọ́n ní ìgbà tẹ́ni ò bọ́ táwọn bá tún ti lọ bìkan àwọn tùjọ jókòó bàbá àwọn tùjọ máa sọ̀rọ̀ wọ́n ní títí tẹ́mi fi padà bọ́ kò sọ pé yé yé ìnira ẹ̀pọ̀ ìnira ẹ̀pọ̀ wọ́n ní kálímọ̀ yóò jáde àwọn tó ń jọ ń sọ̀rọ̀ progress ni ọ̀rọ̀ ọlọ́run náà ni wọ́n sọ kàn yìí ojúṣe ọlọ́run sọ lọ́lọ́run tàfàlà ọ̀rọ̀ ọlọ́run bá ló sọ kàn yìí ẹ sọ fáwọn bá kiri kú kírun fún wọn gbàtí ń dákú ẹ̀yìn tẹ́ ti ti hajj ẹwo ẹwo síbi tá a kọ́lé tọ̀sí yẹn lọ kí wọ́n dákúlẹ̀ mẹ́ta láti dí kó tó débẹ̀ níbi tí ó ti dúró síwájú tí ó ti dìde nàró fáwọn èèyàn láti sẹ̀sọ̀lá òjíṣẹ́ ọlọ́run sì ń dákú tó pé àìsàn yẹn lẹ́yìn hajjẹ́tùlùwàdá ájì kan tí wọ́n ṣe àìsàn yẹn náà ni wọ́n gbé dé Mádínà oṣù méjì ó lé láti sọ ọlọ́run kó láyé ìgbà tá àìsàn yẹn lé púpọ̀ jù òjíṣẹ́ ọlọ́run wọ́n gbé lọ́wọ́ ọ̀tún wọ́n gbé lọ́wọ́ ọ̀tún wọ́n gbé wọn lọ sí tí wọ́n ti lọ sí sọ̀lá fáwọn èèyàn wọ́n dákú wọ́n tají àsọ́lá náà tí wọ́n ti kírun tí wọ́n ti ṣe sọ́lá wọ́n yẹntẹ̀zúrú nìkan yá Rasulullah èyí náà wọ́n retí ògìsẹ̀ ọlọ́run èyí náà wọ́n retí ló bá yẹlọ́wà sọ pé múrù àbàbákì sọ́lìdì náà ẹni tàbá kí òkè òfun nígbà tí nìra yẹn pọ̀ tí sọ́lá tún láwọn èèyàn ìyá òkí ọmọ òkí bẹ́nìkan bá dúró mọ́sálásí ń sọ lókọ̀ tí ẹ̀ àìmọye àyè àìmọye àdúgbò ẹ̀rìn káàkiri àwọn àyè kò sí mọ́sí òjútọ́ náà wá tẹnumọ́ nínú àwọn ọ̀sọ́ kan ìnìyàn asọ́lá asọ́lá asọ́lá awára lè kọ̀rẹ́ta àwùjọ yìí o tó yá pé àbá ìkúntù mú mi ní tàbá jẹ́ mú mi orúkọ ní ó lára ìsìláàmù tó bá yá àwa làbá tún àwùjọ ìṣe kò sẹ́lómi tó lè tún ṣe mí láyé mo ń gbọ́ wà sí lẹ́nu bí ìjẹta àbíjẹrin ọ̀kan náà wà bá nínú ọkàrọ̀ bí ọ̀sà òdíyà Sheikh Al-Fawzan Al-Fawzan fúnra bá sàlékún dáadáa wọn wọn tó bá jẹ́ pé àwa tá wà láyé lónìí ò bá ṣẹ̀sìn mọ́ tá sàmójúkú òfúnra wa tá a wa ló sùsù ọwọ́ kálíbà sí lọ́hùn ta ni àlìúmọ̀ táwa ń rìn fàásì tí ọba sẹ̀mí tí mo bínú sí ọ jálẹ̀ tèmi náà ṣe ọ̀ tó bínú sí mi jálẹ̀ táwa làlìúmọ̀ ta ni làlìúmọ̀ tó kù láyé ó fi hàn pé ó ti dàrú lórí wa nù àti ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀rí pé ẹ̀nà ti ti wà láwùjọ tọ́pìkì míì entirely nìyẹn ìsọ́fù wọ̀sáwù wọ̀sáwù irọ́ ló pọ̀ mẹ́ ẹsẹ̀ tí ń dọ́gba gan tọ́kàn ẹsẹ̀ ní ń dọ́gba tẹ́lẹ̀ tọ́kàn òdọ́gba ẹsẹ̀ gan òdọ́gba mú lórí sọ́lá ká tó wá sọ ọkàn àpèjúwe pé bá a ṣe fẹ́ kọ́kàn rí ni ọ̀tá èèyàn paraku tó jẹ́ pé òní bá ṣe mẹ́láyé wọ́n lè jọ́tò lórí sọ́fù àfi tí ó bá yáyẹ̀ tí ó bá yáyẹ̀ kó tó pé wọ́n fi àyẹ̀ nìkan sí nìkan pé ibi tẹ́nìkan dùn sí ni kó mọ ìlàsọ láti fún ìsọ́fù ọ̀sáwù ibi tẹ́nìkan bá dúró sí kẹ́nìkan wá wẹ̀ pẹ́ pé àà ah, ah, olórí bí ló tún wá dúró ni ó wà so ẹ̀gbẹ́ tó kẹ̀gbẹ́ yẹn kò ní kan ṣe pẹ̀lú ọkàn ọkàn ti bàjẹ́ ẹ̀gbẹ́ kan kẹ̀gbẹ́ lásán ni torí àsìkò wa ń bẹ lọ́wọ́ bá sọ ọ́nà táà bá pèèyàn sójú ọ̀nà ọlọ́run torí kódà bá pèèyàn lẹ́sìn mọ̀ sọ̀rọ̀ tápùà ìtọ́yáyọ́ lè fi ní ayọ́ náà tó tápù lọ nígbà ta ni ń tàn ta ni ń tàn bẹ́ẹ̀ máa pé kó bẹ̀rọ̀ lọ kò mọ nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò mọ nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ àkọ́kọ́ ẹ̀kọ́ gbọ́dọ̀ rẹ̀ wọ́n sọ pé ẹ kọ́kọ́ sí tiẹ̀ dáhùn náà ẹ sọ̀rọ̀ síláàmù fún un اللهم انزل الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداءنا أعداءك أعداء الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة واقنا عذاب النار اللهم وفقنا لرضاك وارزقنا سعادة الدارين واكفنا همهما يا رب العالمين اللهم بدل لنا بدل لنا مكان ذو العزة ومكان ضيق فرجا ومكان الهول أمنا ومكان البكاء ضحكا ومكان لعصر يسرا برحمتك يا أرحم الراحمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم الله أكبر